oní durusun min hayati rasul àwọn ẹ̀kọ́ eléyìí tó wà nínú sẹ̀mí ìgbésí ayé ànábi sallallahu alayhi wa alihi wa sallam òun ni à ń gbéra wa rìn lórí rẹ̀ àti bọ́ọ̀rọ̀ níbi pé ọjọ́ tí ànábi sọ̀rọ̀ ní bùkátà sí àwọn táṣìírí wọn bò ìhàwó lànẹ́bì kọdà wọn ìgbà táwọn náà tún débẹ̀ tó fẹ́ mọ ṣiṣẹ́ kó wá gbàlejò أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا عول ولا قوة إلا بالله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn àwọn ìtẹ̀síwájú wa abẹ́ allah subhanahu wa ta'ala kó fi wá sínú olùtọ́ àwọn èèyàn sọ́nà ní olùsúnlẹ̀kùn oore fáwọn èèyàn ọlọ́mọ fi wá sínú olùsìn aburú fún àwọn èèyàn sì mọ́jẹ kí àwa náà mọ́jẹ adìyẹ ní abúláyé àti ní alkiyama a sì bẹ́ẹ̀ lọ́n fún gbogbo àwọn olùgbọ́ wa náà pé kí ọlọ́run ọba àtẹ̀mí àtẹ̀yìn أن يجعلنا من الذين يستمعون القول فيتبعون أحسنه آمين اللهم صل في وبه أنت يوم أكبر أتتا في جور اللهم كي يجمع فوا تريك من يميز الله الخبيث من الطيب اللهم مسا سامن كوكان وا مجكي أسين بو bàbá sì sìn gbọ́ mọ́jẹ́ á sin ọ̀rọ̀ wa ọ̀rọ̀ anábì àti ọ̀rọ̀ ọlọ́run ọba mọ́jẹ́ á sin ìtú mọ́jẹ́ á sin ìlú mo sì jẹ́ eléyìí abẹ́lẹ̀ fún gbogbo wa pátá gbogbo mùsùlùmí lápapọ̀ ẹ̀ńtọ́mọ̀ àtẹ̀ntíọ́mọ̀ ọlọ́mọṣà àtọwàṣọ ni. àmín. akíyà ọ̀kẹ́nà afa wa láti ìlú kan lọ́nà ìlú ayétẹ àbí ìlú ayétòrò òkè o àkókò wọn ti sàrà ìdáṣètò yín nípa àwọn tọ́lọ́wọ́n bá kún yín lọ́wọ́ nípa rẹ̀ ọlọ́nkọ́ba àfihàn lẹ́sùn lórí. àmín. gbogbo àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run a rí pa sọ fún wa pé ìgbésí ayé ànábì sallallahu alaihi wasallam kìkì ẹ̀kọ́ ni ìtàn ànábì sallallahu alaihi wasallam ó sì gba kí a farabalẹ̀ ká fi gbọ́ ká farabalẹ̀ ká fi wòye sí i ń bẹ nínú àwọn ọ̀tí ànábì tó fà Al-Qur'an ló gbé wá fún wa ń nínú àwọn míì tó jẹ́ pé nínú àwọn tírà ahadith láti rí torí pé ahadith àti Al-Qur'an wọn jọ ń rìn ni kò sí ohun tá a sọ fún wa tá a ní rí tọ́ka tí ò ní jẹ́ ìtọ́ka kan tí ó dàbí pé àtàwọ aláǹtakùn torí pé gbogbo àyè òtí aláǹtakùn bá tàwọ tí ìgbálẹ̀ bá débẹ̀ a rí pé kò ní jẹ ilé kọ́lá ọlọ́run ti júwe fún wa pé ilé aláǹtakùn sínú ilé tó yẹ pẹ́rẹ́ jù iná sí ni. náà ló fi jẹ́ pé káwọ̀ gbèsè ayé ànábì sallallahu alaihi wasallam àbùkátà sí káwọ̀ kí lọ àwọn lọ́tọ́ nínú àwọn ọ̀tàn tí wọ́n pamọ́ ilé ni mo kó sílé ìlàlàáfíà àbí ọ̀làlàáfíà so a sì sọ fún wa fún àwọn àdìsí tí a fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam yìí àwọn àdìsí tó ní àlàáfíà ni àwọn ìtìǹbàtọ́ àti táwọn onímọ̀ sì mú jáde ńbẹ̀ ọjẹ́ yìí tó ṣe déédéé pẹ̀lú pẹ́rẹ́gì tó máa fi wọn mímú dájú ẹ̀sìn jáde kì í ṣe tí yẹn ọkẹ́ gbé sínú ọpọlọ tiẹ̀ láti mọ̀ fi wá fi pé báyìí lẹ́sìn yẹ kí a àwa wà níbi lílọ bá anábì sallallahu alaihi àti Abubakar Siddiq àti Umar radiyallahu anhuma nígbà tí bùkátà dé bá wọn bùkátà á jẹ á mu tọ́jẹ́ pé níjọ́ eléyìí bùkátà lọ́gbà nẹ́bí lọ sínú ilé abul haitham atayihan al-ansori ó túmọ̀ pé àwa tá a ní tó tólẹ̀ lọ́dọ̀ wa bùkátà lè gbá àwọn èèyàn wá tọ́jẹ́ pàwọ́ aláàlọ́ bá wọn tàbíyàn mú bí àwọn ìlà á tún gbé e wá náà níbi tọ́jẹ́ pé àwa gan-an láàmú ọ̀bùsáàbù pé sí ní bùkátà nínú ìgbésẹ̀ ayé ànẹ́bí náà àwa àti gbọ́ bá nabi sallallahu alaihi wasallam bí wọ́n ṣe délé abul haitham bó ṣe gbé dàbínú fún wọn tútù àti gbígbẹ báwo ni ìyàwó rẹ̀ náà ṣe kí là nẹ́bí náà sọ fún láì tó yẹmọjẹmọ káfáhà ọpọrin fún ànẹ́bí sallallahu alaihi wasallam tánàbí ju èpè mọ́ parọ́ eléyìí fún wa pé ayọ̀ fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ pọ̀ gbàmílàlejò yìí mọ́jì ọ̀pọ̀ débi pọ́ fífẹ́ sìnṣe àti mẹ́nuba ẹ̀kọ́ ilé náà fún wa. àwa ń àwọn ẹ̀kọ́ tó jáde nínú ìgbésí ayé ànẹ́bì níjọ́ ibi níjọ́ àìríjẹ ńbẹ láwa pé gbogbo àwa tá ń bẹ láwùjọ náà ká ṣàánú ara wa kódà kì í ṣe pé báyọ̀ oúnjẹ tá à ń jẹ nìkan fẹ́ràn oúnjẹ èmi òun ni mímọ̀ tá a bá rí yẹn náà tá a mọ̀ pé àìmọ̀ kan bá ń dà á láàmú abùkátà fi ká sọ fún un pé báyọ̀ ń tọ́ sọ báyìí bẹ́ẹ̀ kọ́ lórí báyọ̀ bá tọ́ àlùkò wá bá mi á sọ fún un pẹ̀lú ahun àtúnṣe ṣùgbọ́n gbà mí ẹ mọ̀ sọ fẹ́ lómi ìpè ohun tó sọ yìí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n mi rẹ̀ ò ní gbà á torí pé ohun tó fẹ́ lẹ̀ máwọn èèyàn gan òun gangan lẹ̀jẹ̀ rẹ̀ òun lómi ara rẹ̀ torí pé wọ́n lá yẹ̀bùlẹ́gùn àdá òmìn já ìlú má yẹ̀bùlẹ́gùn já ìlú mi nọ́ọ̀sì ohun tí aláìmọ̀kan fi ń ṣe ra rẹ̀ ọ̀pọ̀ ju ohun tí wọ́n fi ń ṣe lọ eléyìí ló ba ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láwùjọ tọ́pọ̀tọ́ bá sọ fún pé báyìí ni báyìí ni yóò pé àtakò lè tẹ̀ ń ṣe yìí tọ́ bá ní àlọ́ bá wá kà á sí a sọ pé anabi sallallahu alayhi wa sallam anabi wa kọrẹ́tì àṣìṣe nínú ayé ni kódà la ilaha illallah a rí pé la ilaha illallah anafiyu wal isbat ìwà pa àwọn nǹkan tí ọba mu rẹ ìwà tí wọn kúrò tó fi jẹ́ pé a lè gbé e kúrò nínú islam pé èyí tó ń ṣe yí ọ̀tọ̀ èyí tó ń ṣe yí ọ̀tọ̀ ní kí anabi sallallahu alayhi wa sọ fún níjọ yẹn lọ́hùn pé mọ́ pa eléyìí lè kọ́ ọ̀pá fún wa nínú ẹran anabi ní níjọ́ táwọn bá lọ́mọ ọ̀dọ̀ torí àwọn tí àbára wa lọ́jọ́ ìjẹjọ pé kọ́ wá òun fún lọ́mọ ọ̀dọ̀ ńgbà ọmọ ọ̀dọ̀ dé òun náà ló ń ká nẹ́bí ojú sí fóun àwa ti mú àwọn ẹ̀kọ́ tó wà nínú rẹ̀ jáde a ti mú wá fún wa bẹ́rẹ́ bíi méje àbí mẹ́jọ torí kí a má bàa dá àwọn tó gbọ́ wa níjẹjọ lágara á gùn lé àwọn ẹ̀kọ́ mi tó tún jáde ńbẹ̀ ká tó bọ́ síbò mi òun náà ní pé muhammad sallallahu alayhi wa sallam nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin wọn níjọ́ tí wọ́n lọ bá abul haitham àtẹ̀hán nílé a rí i pé abul haifam sọ fún anabi pé ìwọ ni ó ṣẹ̀ṣà fún mi níbi tá a dábàá ní sọ̀rọ̀ wa dóni yẹn torí pé ọmọ pé anabi sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ti ń darí ni anabi sallallahu alayhi wa sallam ó sì ṣe ìtìsílám fún anabi ló ní ká anabi fún un sọ fún kí ẹ ṣe pé nǹkan dandan tó bá túùsì fúnra rẹ̀ kẹ́ sẹ̀sẹ̀ inú àdámù ànábì sallallahu alaihi wasallam sì ni pé wọ́n ní nǹkan méjì ò ní wà lẹ̀ kánẹ́bí ọwọ́ túùsì láàrin nǹkan méjì àfẹ́yí tọrọ rùn jù. sallallahu alaihi wasallam. ní ìbámu ayé àti ọlọ́wọ́ bá ń sọ fún wa pé òun gan fúnra rẹ̀ ó ní yuridullahu bikum yusra wala yuridu bikum al-usra eléyìí lọ́wọ́ nù qaida usul al-fiqh wọ́n sọ pé al-mashaqqatu tajlibu at-taysir abẹ́rẹ́ náà ni yassiru wala tu'assiru tó fi jẹ́ pé àwọn táwọn nẹ́bí ó rí pé báyá lè ń sọ pé eléyìí ni ọmọ ọ̀sẹ̀ eléyìí ló rọrùn fún ọ kò sí ẹni táwọn nẹ́bí ọjọ́ ìwé pé eléyìí ló rọrùn fún ọ tó wàá mú nǹkan mí sí ìyẹn padà bá wàhálà ń bẹ. kí wọ́n mọ̀rò pé báyá fẹ́ rìn nìkan báyá ọpọlọ rẹ àbí wọ́n lòó rọrùn fún ọ ọlọ́run ti mọ tó sàǹfààní fún wa tó sì kúlù fún wa torí pé ọ̀kẹ́ náà ọ̀sọ̀ hábà gbogbo ń tẹ́lẹ̀ ìgbọ́ tó fi ní kànẹ́bì ní kó ṣe kíni kó túùsì fún torí pé kànẹ́bì ò ní túùsì nǹkan kan nù nǹkan méjì àyàfi kó jẹ́ ìtọ́ rọrùn jù àti tó sì lọ́lá jù. ẹnta nẹ́bí sọ fún pé mọ́ ọgbà rẹ̀ mẹ́ta mẹ́ta nínú oṣù àbí méjì méjì nínú ọ̀sẹ̀ ọlágbára àwọn ojú bẹ́ẹ̀ lọ gbára àwọn ojú bẹ́ẹ̀ lọ nígbà tó kù mọ́ níkẹyìn òun náà ń padà ń sọ inú rìwáyà fúnra rẹ̀ pé á ah, tóun bá mọ̀ níjọ́ nìkó wọn gba ohun tí anabi sọ ni pé yìí ni bàtà níbi ọwọ́ àṣẹ̀sà fún àdìpá níbi sallallahu alaihi wasallam kí là níbi bẹ́ẹ̀sì rẹ̀ lórí ìpayọ̀ ọlọ́run nínú tá a mọ́ lára èèyàn tá a mọ́ fi mọ̀ pé àmì mùsùlùmí lélẹ̀ òun náà ni àsọ̀lá àsọ fún wa pé afẹ́ fàyà afẹ́ fẹ́ ọkọ afẹ́ gbani sísẹ́ afẹ́ báyàn dà nǹkan pọ̀ wọn ni ihun tí ń fi ń da jù ní kọ́ jẹ́ pé ẹni tí ń forí kanlẹ̀ fún Allah subhanahu wa ta'ala ti ń sọ̀lá ti rẹ̀ tí ò fi ọwọ́ tẹ̀ngẹ̀lẹ̀ tí ò fi mu tí ò gbé nǹkan tí ò níkàkún kó gbé lórí ohun tọ́lọ́wọ́n bó bi wa eléyìí bẹ́ẹ̀ ànábì ju ìfún pé mo rí i pé eléyìí ń ṣe sọ̀láàt àwa ń kọ́lé ni ọmọbìnrin yìí pupa ọ̀sán ara báyìí lórí ó dúdú ó lè jì ìwọ náà ọmọkùnrin rọ̀gbọ̀dọ̀ èyí ló ń wò lára rẹ̀ òwò pé bóyá ẹ̀sìn ọlọ́run ọba lẹ́mìí rẹ̀ ẹ̀sìn Allah ẹni tí máa ti ń sọ sọlẹ àti níta nẹbi sọlá sọlá fi ju ìwé fún pé eléyìí ni ó mú orí pé ń kírun ni pé ẹni tí máa ti ń sọ gbogbo nǹkan yòókù ní wọlọ́n yóò mọ̀ sọ torí pé àmánà lóbìnrin tá a fẹ́ fẹ́ àmánà ni ọkọ tí wọn náà fẹ́ ń pa kí báwo ló ṣe bá lò àwọn fẹ́ jọ dòwò pọ̀ àmánà ni ẹni tí ti wá ń sọ àmánà ọlọ́run tó ń lágbóyé débẹ̀ tí payọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ti fi ń sọ ni ẹlẹ́ẹ̀kẹsàn-án tánibí wa kò pọ̀ fún pé wàstáwùsì bíi èyí fi fàṣọlẹ̀ fún ọ pé dáadáa ni ọmọ ọ̀sẹ̀ sí gbogbo ohun tí jẹ́ dáadáa níyàwó rẹ̀ fi sọ fún báyìí sọ fún wa pé o ò lè dógóńgó dáadáa tá nẹ́bí ń júwe fún sallallahu alaihi wasallam bí ọ̀jẹ́ pé kọ́ sọ́ di ọmọlàbí ọmọlàbí torí pé báyìí ò kéèyàn pé àwọn ah, ti dáadáa sí mi tó àìní fírídọ́ọ̀mù pé ó lè ṣe bó ṣe wù ú torí sàmọ̀ pé nínú àìní fírídọ́ọ̀mù ni pé ìrun ojúmọ́ tòun tọ́lá tó ní bó ṣe pọ̀ tó yẹn kì í sọ̀rọ̀ yẹn fún ẹni tí máa ń bẹ lóko ẹrú kìí sọ̀rọ̀ yẹn fún ẹrú ara freedom náà ni kókó ní o tún lè mọ jàǹfààní jùmọ̀ ni pé kó fi lè dúkùnkú dáadáa ni pé dáadáa rẹ̀ kó lè fún kẹ́kẹ́ kóhun ní ọbẹ̀ pẹ̀lú àwọn tí ọba bẹ̀ àtàwọn látànàbì ti sọ pé tí ń bẹ nípa kéèyàn ó tu ẹrú lẹ̀ àwa tí ọ̀wá jẹ́ lọ́dọ̀ tí wà báyọ̀ mọ́sẹ̀ wa sàǹjẹ́wó kírun ọ̀ràn èèyàn tí ètì ẹ̀ ṣe náfìlà wàhálà tiẹ̀ ti fẹ́ kọ̀ lágbájá ṣé kìfìrí làwọn tọ́ bá ń bí ǹjẹ́ wọ́n ti mú ọdún lọ́mọ pé ọ̀gá zohor ti tó ọ̀gá asiri ti tó ọ̀gá magribi ti tó ọlọ́run fẹ́ lòun lẹ́ni tí ó yọ yín kó nú àjàgà olùfiwọ ọlọ́run ọ̀bára rẹ̀ ni nígbà wo ti dé yẹn ọlọ́run darí ẹ̀ sọ́dọ̀ yín torí pé ẹni olóore ní mọ́ pàṣẹ oore fáwọn èèyàn wa khairun nas udatuhum olùtàwọn èèyàn sọ́nà ló fi ń lóore jù nú àwọn èèyàn gbogbo àwọn sùwàhùn amajul hamaj ni pé mọ́sọ̀ọ́dọ̀ sáré nínú àwọn ọmọọṣẹ́ mi ẹ̀hún nìkan àsìkò orun àsìkò orun àsìkò orun bẹ́ẹ̀ ni pé tọ́ba tọ́ba kọ nírọ́ pé ọ̀gá wọ́n ní ọ̀dà àwọn afáà fún wa lè pé ẹ̀ àfáwọ́ lọ́sọ bẹ́ẹ̀ fún bẹ́ẹ̀ ni torí kéèyàn bẹ̀rù ọlọ́run tó bá fẹ́ tó èyí ń sọ yìí èèyàn gbẹ̀bùn tọ́ba ríbi tí allah subhanahu wa àbí tafsir tó tu pé wahfid lahuma janaha dhulli mina rahma tọ́ba rí tu ẹyọ gbẹ̀bù pé ìtumọ̀ rẹ̀ ni pé kúnlẹ̀ kò fẹ́ kún rẹ̀ balẹ̀ torí pé a gbọ́dọ̀ tijú ara wa ká mọ̀ sòdodo káwọn yóò sì mọ̀ sọ àwọn ìlú àwùjọ wọ́n náà tó ní translated quran àbí ti yorùbá tafsiri wahafid lahuma janaha dhulli mina rahma chẹ́ẹ̀kì rẹ̀ ni pé àbọ̀dọ̀ torí pé àwọn kankan ṣẹlẹ̀ àbáwọn kẹ́ ọ̀tẹ́wọ̀ lọ́rùn àbí kò tèmi náà lọ́rùn kí n sọ ohun tí Allah subhanahu wa ta'ala tí ò sọ ohun tá nẹ́bí òtú kàtó bẹ́ẹ̀ ẹ dákun ọlọ́run bọ́sà tún wa síbi àwa náà kù sí kó tún wa náà sí àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa torí ìbẹ̀rù ọlọ́run lọ pàtàkì torí àní ìkankan wa àtẹ̀mí tí ń sọ̀rọ̀ àtiwọ́ náà àtiwọ́ tó ń gbọ́ wa ìsìláàmù ló kóyìn bá wa ta lèmi tí wọ́n jókòó pọ̀ fẹ́ mọ gbọ́ ohun tèmi ń sọ ó ti bírù mi bọ́ọ̀ bá bírú mi èyí sẹ́gbẹ́ mi tọ́ bá sì jẹ́gbẹ́ mi o ní kádàrá àti èmi náà ní tèmi mo níyàn ara tèmi wọ́n náà ní tiẹ̀ náà. iṣẹ́ tá à ń ṣe yìí kì í ṣiṣẹ́ wa ó di ọ̀ràn sí wa lọ́rùn pé ó ti mọ́ ọ̀bọ̀dọ̀ táwọn yẹn sọ́nà ni bẹ́ẹ̀ náà ní irú tá nílẹ̀ bìí fún náà pé tọ́ mọ́ sí dáadáa sí ọmọ sẹ́rẹ̀ yìí kódà ó ti wá náà àwọn hadith kan pé ẹ mọ́ ńlá bò wọ́n lọ́rùn òun tipa àwọn òní ká tẹ bá ńlá òun tipa àwọn òní ká bò wọ́n lọ́rùn fa àyínú hùn ẹ kún wọn lọ́wọ́ lórí rẹ̀ ìkúwọ́ táàbọ̀ ti fúnra wa òun náà ní kọta bá rí wa téèyàn fẹ́ jù sọ́fìn á pè sákèésí ní pẹ̀lú àánú kì í ti kú ti lọ kọ̀ndẹ́m torí mi àwọn sọ pé ẹni tó dúró lóòró òun léwu ń bẹ lórí rẹ̀ ẹni tó sùn nílẹ̀ àìgbọ́gbù rẹ̀ wọ́n tó wo pa títí ọ burú àti ráwọn tó ń bẹ bẹ́ẹ̀ lénìí ọlọ́mọba dá wọn padà ní pé ahun bẹ́ẹ̀ àtàníyàn tí kò wá bá mi ń sọ lórí ọlọ́run fi sàn ẹlẹ́sàn lórí innamal a'mal binniyat lábẹ́ báyà níbi sọ fún pé mú eléyìí nínú àwọn ọmọ ọ̀dọ̀ ẹlẹ́ẹ̀kẹwàá wọn lóun náà ni pé àwọn sọ̀hábà wọ́n nífẹ̀ẹ́ àti mọ̀ àwọn tí ń bẹ nínú tí ń bẹ lábẹ́ wọn láti mọ̀ wọn lẹ̀ káwọn ní o free eléyìí ló mú sọ̀hábà yìí láti jẹ́ kí ohun tí ìyàwó rẹ̀ sọ kó mú ṣẹ lẹ́sẹ̀kẹsẹ̀ bó ti jẹ́ pé ẹ̀kọ́ mi tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kọkànlá òun náà ni pé inú tó ṣẹlẹ̀ láàrin ọkọ àtaya yìí nípa pé ìyàwó níṣẹ́ ń fásàrà ọ̀rọ̀ anẹ́bì fún sallallahu alaihi ni pé àìsọ pé rí obìnrin ò pé kí ni ọ̀sọ̀ ọ̀rọ̀ wò lọ́rọ̀ bí ọgbọ́n òní bẹ́ẹ̀ wọn torí pé òun ní tún fún pé òun dógóńgó dáadáa tá nẹ́bí ni kò sí bí ọ̀jẹ́ pé kò sí kíni. ọ̀sọ̀dọ̀mọlúàbí. ọ̀sọ̀dọ̀mọlúàbí. kódà tí ọ̀gá sọ̀ kan náà ya wa ya wa ọmọ sálímà kọ́ yẹn ìsìláàmù ọlọ́run ti kára ara pé ìsìláàmù ó débi tí ó dé o ṣùgbọ́n wọ́n nípa kọ́kọ́ mbẹ̀ níjọ́ tó jẹ́ pé bóyá ìsìláàmù ọba parẹ́ níjọ́ yẹn tọ́ba yẹn pé lójú tọ́pọ̀lọpọ̀ fi ń wò níjọ́ tí ànẹ́bí fẹ́ lùsì kọ̀ǹtúrò ìdarí àwọn sọ̀hábà àgbọ́yé náà ni sọ̀hábà yìí náà gbọ́yé ló fi tẹ̀lé ọ̀rọ̀ ìyàwó rẹ̀ torí pé ó ti mọ̀ pé kì í ṣe obìnrin burúkú ní pé obìnrin náà tó fẹ́ mọ̀nà wá fọkọ irúpò lọ́wà níjọ́ sólè hùdẹ́bíyà tí wọ́n sẹ́nẹ̀ fáà nẹ́bì fáà nẹ́bì ń jọ ara tá nẹ́bì fẹ́ wọ maka tí wọ́n ní òní lọ ìlọ́dún eléyìí á padà àwọn sọ̀hábà ni a ti pọ̀ níyì yá ṣùgbọ́n wọn torí pé àwọn ti gbàgbọ́ yé tẹ́lẹ̀ pé báwọn ṣe kéré ní yege kọ́lá fún ọ̀pọ̀ jù àwọn lọ kam min fihatin qalilatin ghalabat fi'atan kathiratan bi idhnillah. anabi ọmọ bí ó sì ṣe ìyá wa ilé sọfà anabi pé a ah, ṣe bọ́lá ti pa wọn láti pé kọ́ ọmọ tẹ̀lé ọ kọ́ ọmọ ìyapa rẹ anabi níbẹ̀ ni ọ̀nà ya fárí rẹ pẹ̀rẹ̀ kọ́ bọ́ ìhìrọ̀ ọ̀mù rẹ ń bẹ̀. kọ́ máa wo ohun tí wọ́n ṣe mọ́wùlẹ̀ pàṣẹ kẹ̀kẹ́ mọ́tò tó sọ pé à ń bẹ lẹ́yìn rẹ wọ́n ní ìfọpọlọ darí ara rẹ ṣe sùúrù fúnra rẹ sọ fún jọ́nà níbi láwọn èèyàn lẹ́yìn ọlọ́run ti pa á láti fún wàṣà wíìrùn fil amr fàáìzà azam fatawakkal ala Allah ó ń kálukú náà ti mú wá wá àwọn sọ̀hábà àwọn tó lágbára wọn bẹ́ẹ̀ náà sọ̀hábà ń jọ́nà lọ́wọ́ ọkùnrin kìkì ọkùnrin àdébà ọ̀rọ̀ lẹ́yàwó ẹ̀ pé báwo yàwó ẹ̀ wà ní àá báyìí ni ò sí sọmọ iye ogunlọ́gọ̀ àwọn sọ̀hábà tí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló fi jẹ́ pé wọ́n ní nígbà míì ohun tí ó jẹ́ kéèyàn láṣeyọrí kì í ṣe bí ọ̀pọ̀ èèyàn pé majority carry the vote kì í ṣe bẹ́ẹ̀ nígbà míì torí pé ọlọ́run lọ́mọ ibi tí wọ́n ju ìtọ́sọ́nà rẹ̀ sí lórí àwọn alámọ̀rí kọ̀ọ̀kan. anabi sallallahu alaihi wa tẹ lọ́rọ̀ ìyàwó ẹ̀ ànẹ́bí ń fárí báyìí kéètì ìfàtán nǹkan kúnlẹ̀ ti ń jà pé lẹ́yìn bá níbi tí ń fárí èmi ní fárí tẹ̀lé tí kọ́kọ́ tẹ̀ látara ojú kòkòrò àwọn sọ̀hábà láti tẹ̀ láti ànẹ́bí sallallahu alaihi wasallam. látàrí báyìí sọ̀hábà yìí náà òun náà gbàgbọ́ yẹ ló fi wípé kò pé ẹnu obìnrin rùn kórí obìnrin ò pé èmi ń kọ́ ìwọ náà ń kọ́ ojú òlà fi ń wà àwọn obìnrin láwùjọ wa ẹ̀yin náà ẹ̀ ṣé kìí se mọ̀ràn ẹ̀kọ́ bàjẹ́ nẹ́lẹ̀ mú wá a rí pé ìpọ́njú ọjọ́ kan ní jẹ́ akọ́ ẹ̀kọ́ olówó yẹbi nínú gbèsè ayé ànábi sallallahu alaihi wasallam àwa tó wọnú ilé sọ̀hábà tó níbà ti pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sáà nàbì sallallahu alaihi wasallam ni wọ́n fi wá ní ajẹ́kọ̀ọ́ wa náà bàbá fẹ́ yàn a rí pé nínú hadisi yẹn gbàtà nẹ́bì dé sọ̀hábà yẹn bímọ. sáàsì mọ̀ pé nínú torí pé ìkírẹ ẹni nínú islam alhamdulillah kwẹ́sì tún ni pé ṣé ìjọsìn ni táṣẹ wá lórí ẹ̀ ni àbí ohun táṣe kò sì wá tẹ̀ka bá fẹ́ gba ládá torí pé kíkírẹ ẹni tí ò ní sí ládá mẹ́mbẹ̀ tó lè dẹ̀sẹ̀ ṣùgbọ́n pé kíkí islam ọ̀pẹ́ ilé ìta sọ yìí ogún islam gbàtà fi lẹ́mọ́ pé kíkí islam kíkì mùsùlùmí ó túmọ̀ pé islam yẹn náà ni ó juwèé bẹ́ẹ̀ ti ṣe ẹ bá pé kíkì yorùbá ìran wọn ni ó sọ bí wọn ṣe ṣe ṣùgbọ́n tí yorùbá bá ti gba islam báwo ni ó ṣe yọmọ fi islam chẹ́ẹ̀kì jìnsíyà rẹ̀ yọmọ fi chẹ́ẹ̀kì aslu rẹ̀ torí pé wáhádà ìṣọ̀kan tí islam ń píríjì fún wa ni pé kò sí ohun tó lè sọ wá pọ̀ ju pé ìpadà sí kí lọ́lọ́run wíkẹ́lá nẹ́bí wí sallallahu alaihi wasallam láàfin ní ìrẹ́ra wa lọ́tọ̀ọ̀tọ̀ lọ́fi jẹ́ pé kíkí tí ó wà uniform Ìgbò ni Haúsá ni kíníkà tó ń gbọ́ fẹ́ àtọ́bá ti kíra wọn pé àwọn mùsùlùmí ni wọ́n fi kíni. wọ́n kíra wọn. wọ́n kíra wọn wọ́n fi wá ní jawasi almuhanakọ lẹ́gbẹ̀rẹ̀ kọ́ọ̀dì mímínà sáfà àtúmọ̀ wọn fi nígbà tá a bá kíra wa bára wa lọ́wọ́ tán àtúmọ̀ dì mọ́ ara ẹni inú súnà sí islam gbé wa ní tó nílẹ̀ eléyẹn ọjẹ́ sàfúnrin àjò wọ́n wá nínú ìṣẹ̀lẹ̀ eléyìí náà ànábì ìjánìrìn àjò náà jánìrìn àjò nígbà ànábì dé wọ́n kíra wọn dì mọ́ra wọn wọn ni ajẹ́ pé nítorí mọ̀ pé jàwáàsì rẹ̀ kì í túmọ̀ pé gbogbo ògbà ní túmọ̀ kó tún lẹ́tọ̀ọ́ ńgbà míì tàbá kẹ̀ fíl as pé ah inú wa dùn amórílágbájá àbí lágbájá lọ́wọ́ bá mi lè àtúndé dìmọ́ra wa tí ọba jẹ́ ti ìrìn àjò nígbà míì wọn ní ẹ̀kọ́ ta tún rí mbẹ́ ni àrètí ó túmọ̀ pé bá tó ṣe dìmọ́ra wa kódà ń bẹnu súnà ẹ̀ pé tọmọ wa bá ti òdédé a lè dìde lọ pàdé ọmọ sáàbí torí pàdé ìṣẹ́bẹ̀ fún Fatima ọmọ rẹ̀ lọ́jọ́ wa ni ha inú súnà nẹ́bí pé anẹ́bí dìde lọ pàdé lójú ọ̀nà ní pé Islam kẹnu ó sì gbà kákẹ́kọ̀ọ́ nípa rẹ̀ ìsìnlò ìgbàlálàáfíà wà láwùjọ wa lẹ́mí kówó fi firi ní fọkànbalẹ̀ ó sì fi wọnú ayé rẹ̀ lòfin ní rẹ́nìkan lọ́ta rẹ̀ ẹlòmíín náà onírìwọ náà lọ́ta tiẹ̀ náà torí pé kò sẹ́ńtọ́ wà lẹ́jẹ̀ náà tọ́ba jẹ́ ní kíníkíní ọmọ làkejì rẹ̀ lẹ́mí wọn náà sàtìmọ̀ gbọ́ pé kò sẹ́ńtọ́ wọ illa man atallaha bi qalbin salim àwọn tó bá fẹ́ kú ń bẹ̀ pé tá a bá wọnú àlìjẹ́ náà irú kìíní lágbájá ipò rẹ̀ tó àtẹ́tẹ́ ọyọ́ fìdí ẹjú tèmi lọ ni ká tó wọlé ọ̀kẹ́ ju àyìn àti tó lè mọ bí rẹ̀ wọ̀nà sáànà máa fi sùdúrì ìmì ń rí ọlọ́run ó ti yọ kó ń bẹ̀ láwọn tó lè fẹ́ kú lẹ́mí ọlọ́run kó fàlẹ̀ jẹ́nà kó fi sẹ̀sẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa. àmín. eléyìí ni ẹlẹ́ẹ̀kejìlá ẹlẹ́ẹ̀kẹta lánàá ẹ̀kọ́ ti ń bẹ́ẹ̀ òun náà ni pé ká mọ ní àbá dáadáa síra wa. ń tọ́ gbọ́lẹ́nu lágbájá kọ́lá tí mùsùlùmí bá sọ nǹkan kan tọ́yẹ kọ́ bá sàṣìṣe báyìí inú ìsìláàmù ní pẹ́tọ́wáyé mùsùlùmí tí èso níkú bẹ́ẹ̀ kébèké tẹ́lẹ̀ o wọ́n mọ̀ tí ìbá tú lọ bí àṣìṣe lá láyé tí ìrí ó ti mọ fún láwùjáre kalẹ̀ pé ó súnmọ́ kọjá kó n tó jẹ́ òṣè báyìí tójú òṣè báyìí àbí báyìí lọ gbọ́ nígbà tí èso ní bẹ́kẹ̀bẹ̀kẹ̀ tẹ́lẹ̀ nígbà tí èso ní bẹ́kẹ̀bẹ̀kẹ̀ tẹ́lẹ̀ torí pé bẹ́ẹ̀ bá ti jókòó rọ àbọ̀ bẹ́kẹ̀bẹ̀kẹ̀ tẹ́lẹ̀ kò ní ládàá nọ́ọ̀sì máa rú wọ́n bá ti mọ̀ mọ̀ ohun tí wọ́n mọ̀ pé ah, sí lágbájá ni ebi eléyìí ni àjárò wà tàn àdéhìlì fi wà nínú mọ̀ ẹ̀sìn tí wọ́n pé eléyìí parọ́ màá nẹ́bì ni òpùrọ́ lágbájá kazab kódà àrínú àwọn ọmọ tọ́kínà àbáyá ibùnà àbí dàwùd bàbá pé báyá lágbájá ní ah, bàbá òun tó bá dọ̀rọ̀ àdísà nẹ́bì ẹmọ́ bí òpùrọ́ ni o. àmánà ni o. àmánà bàbá rẹ̀ ọjà rọ́ha bàbá pé torí pé ọmọ burúkú ni wà inú ìlà òkèèrè yìí. abi wa ummi ya Rasulullah nìyẹn pé torí pé ọmọ pé ànábì pàtàkì ju bàbá òun lọ jòun gan lọ bàbá pé ọ̀rọ̀ ànábì tí wọ́n sọ yìí pé àbó òun sọ yìí a irọ́ ni o bàbá òun ọmọ nípa rẹ o tọ́yọ̀ pé láwùjọ wa lé ní kọ́. wọn kò mọ bú ló ń tọ̀ jẹ́ ìtako bàbá rẹ̀. pé kọ́ bá kọ́sà tako ànábì. sallallahu alaihi wasallam ànábì tá ànábì sallallahu alaihi wasallam tó sọ fún wa pé ìsìláàmù rẹ̀ ò sì lè dá ò sì lè jẹ́ mùsùlùmí dáadáa àlìjẹ́nà rẹ̀ ò sì sú ọ títí tó fi di pé ó nífẹ̀ẹ́ òun ju ara rẹ lọ ju bàbá rẹ lọ ju ìyá rẹ lọ ju ọmọ rẹ lọ ju gbogbo ntọ́lọ̀ sí fún ọ lọ. àtibọ́ náà ni ni àfọ òní wàsáyé lóde bàrá hubuhu kọlbí fàhákà màná àtùhù nígbà fẹ́ ju ànábì fàhákà màná àtùhù ó ní wàlímù làkìrìtì òfin níbẹ̀ wọ́n kúlù lẹ́kọ́lì kìfì fọ́dìlì táàtùhù. torí pé fúnra ọlọ́run ọba ló ṣe ìnífẹ̀ ànẹ́bí lọ́rùn yẹn lórí wa láti gbọ́dọ̀ sọ̀rọ̀ rẹ̀ àti ànẹ́bí ń wá fún wa tí ò fi gbọ́dọ̀ dàrú ọwá ní abọ́dọ̀ mọ́ lábàdàdà síra wa níbi tá a ti ń lọ ni ni pé wọn ẹ̀jẹ̀ àwòkó sí ayé ọkọ yìí gbàtí àwọn rẹ̀ sọ fún pé ò lè gbọ́ yé ń tà níbi ni ó ṣe lórí ẹrú yìí bí ọjọ́ pípọ̀ sọ́dọ̀mọ́ wọn wá ní ẹ̀jẹ̀ àwọ̀ ẹni ìdá òmásàrà ó ní oko tó pọ̀ gan-an àwọn dàbínú wà ń bẹ̀ àwọn ọgí wà ń bẹ̀ tàktájú ilẹ̀ amẹ̀lì tó bí bùkátà sí iṣẹ́ gidi tọ́kù iṣẹ́ gidi ń bẹ lọ́rùn rẹ̀ ó tún láwọn ẹran tí ń dàjẹ́ tó wọn bùkátà fẹ́ pẹ̀lú bẹ́ẹ̀ wà máa dálìka kánà fi muhammad alihi ó tún jẹ́ nítorí nǹkan mi yasta'zib lahum alma nítorí nǹkan mi fáwọn ìyàwó rẹ̀ omi tí wọ́n lò nílé òní náà nǹkan mi wá wọn fàbọ́ wọn sì gbá ẹ̀rì pa yẹn o kì í kọ́ náà máa ti sọ àbí gbàtà àwọn yẹn ti gbọ́ tẹ́ ń gbọ́ tọ́wọ́ sí àbá alágbájá wá ẹ wá ọwọ́ náà wá gbọ́ náà ẹni ẹmọ kan mi fún wa o kìí ṣe wọ̀ kí wọ́n ṣe gbọ́kẹ̀ẹ́sẹ̀ pọ̀ wà máa pín sẹ́fún kò sì ní ọmọ ọ̀dọ̀ kankan lọ́dọ̀ pẹ̀lú gbogbo àwọn ṣẹ́ tí ń bẹ́lẹ̀ yìí ọtọ́ wá rí ọmọ ọ̀dọ̀ ẹyọ kan tànẹ́bí yàn fún tí ń túmọ̀ pé a jẹ́ pé ọwọ́ ẹ̀tọ́ tí iṣẹ́ bá pọ̀ lọ́rùn wákàtú gba ọmọ ọ̀dọ̀ nínú àwọn táwọn fáwọn tó mú jáde lábẹ́ ẹlẹ́ẹ̀kẹta láyìn ní ẹ̀kọ́ pé ká ní àbádádá síra wa wọ́n tó wá mọ́ ọmọ ọ̀dọ̀ wá fún torí múdélé ìyàwó rẹ̀ yóò rí bá ìyàwó rẹ̀ wá ń sọ fún pé ah, kò sí ohun tó lè ṣe ju pé kò filẹ̀ lọ sẹ́wọ̀n pé tọ́lá pé wọ̀lú wà mọ̀ wọ́n pé ah, ìkà ọ̀fẹ́ fi gbóngbó kúgbó ọ̀fẹ́ fi wọn kọmi fóun lọ mo rẹ́ jẹ́ ọmọ ọkùnrin mi sẹ́wọ̀n pé tọ́lá pé wà lọ́pọ̀ lọ tí ó wà tí wà lérí lẹ́nu tó ń gbà tí fẹ́yẹn gé òjókòó tá a rí ìyàwó wa bí ara wa tóun ní òrí wa bí ara rẹ̀ torí tó fẹ́ ṣe tẹ́lẹ̀ gẹ́ kò fi lọ́kọ́ ọkọ náà fẹ́ ṣe nǹkan ẹ̀rú ń bà bọ́jẹ gbèsè kò ní sọ bólówó lọ́wọ́ kò ní sọ torí pé ó túmọ̀ pé wọ́n bí eku àti ológìní ni wọ́n jọ ń gbélé ọkọ àtaya ó ọ sọ́ra wọn ni eléèbó tó fúyàwó ìyàwó ní ọ́yà kẹsọ́ di ọmọ lọ́fí ń dáa jù ń tà níbi fún yín wọ́n wá ní ti sẹ́tí bẹ́ńlẹ̀ fún kó náà tún pọnmi fúyàwó rẹ̀ sẹ́wọ̀n pé ọyẹ kó kákó pé a ti tún firi wọ́n ní kọ̀ wá dàárò lẹ́ẹ̀mejì torí pé ó ìyàwó rẹ̀ pé kí ni asọ́ọ̀lẹ̀ ha anáàsì ó túnmọ̀ pé wọn náà tí wọn náà sọ̀rọ̀ bí ẹ̀tọ́kọ̀ rẹ̀ ọ̀hìn lọ́wọ́ kan irú ipò lọ́wà tẹ̀sán tó ti fún ọkọ rẹ̀ nímọ̀ràn ẹ tí ó fi jẹ gbèsè tẹ́lẹ̀ torí pé ẹlòmíì burú débi pé láwùjọ tá à ń bẹ̀ yìí mọ́ bínú òwò tó bá ń gbọ́ àbí tó nírú wà bẹ́ẹ̀ ọlọ́run kò yí ọ̀pọ̀ àmọ̀ tí rí obìnrin tó sì lọ da omi bátìrì sí aṣọ ọkọ rẹ̀ pé ìnira sọ gidi wọ̀ lọ́fẹ́ fẹ́yàwó lé o tí ó gba aṣọ rẹ̀ bá jẹrà ara rẹ̀ àti rí ìtọ́lọ̀ yọ ọmọ ilé ìwé tí wọ́n ń kọ́ wọn tó wò rẹ̀ lẹ́sìn ó sì kó ogun ọlọ pé skul lánlá báyìí tó rẹ̀ pọ̀ yìí níbẹ̀ gbogbo àwọn ọmọ wọn lọ wà lọ́yà àmọ́ ṣẹlẹ̀ ní nígbà tí máa ń gbogbo owó ṣẹlẹ̀ láyé tí bá fi ń sanwó gegege kò ní. àwọn ìbéèrè yìí àwọn kejì. àwọn ìbéèrè so kí mo la fẹ́ bá rí. káwa ni ó sì mọ̀ pé kì í sóògùn ni o pẹ́nìkan sì wà o pé eléyìí ẹ à ẹ mo ti gbé ìrísàdé ẹnjẹ́ kọ̀rẹ́kì ẹ̀ tó ń pa ọmọ tó ń ní òsì. ìgbà sí ọlọ́run ni o opportunity ọlọ́run fọkùnrin ni ọkẹ ọbùkátà kábẹ lọhùn dé lórí ẹ àtiwọ àtòun náà sàkóńtà ọmọ ọrùn nìyẹn kódà tí wọn sọ pé nǹkan máa ń ràn lọ́wọ́ ni ọmọ ọ̀dọ̀ ni ó ọkọ wa sọ pé à bó ṣe wí bẹ́ẹ̀ láti àwọn àfààní fọbẹdàrà dùn náà tàfàkùrin àwòtàrà dùdín àwòtàwà kùfì kò ró lẹ́ẹ̀mejì kò pé màá think i will think over it do you think it's right kò sọ bẹ́ẹ̀ ìyàwó sọ bẹ́ẹ̀ báyìí wọ́n kẹ́ ni onífàáwọ̀ àti ikùn bó ṣe sọ yìí náà ó ti dọmọlábí ọtí ẹ̀ tíjì ó ṣiṣẹ́ kankan tó ti sọ dọmọlábí ipò làwa síra wa àtàwọn aya wa irú mọ̀nà olè iná mú wa fáwọn ọkọ̀ ṣé ṣe mọ̀nà bí ọba bàjẹ́ kọ́ bàjẹ́ kì í ṣe mọ̀nà tara ẹnìkan táwa ti ń kẹ́fìn ara wa táwọn òfin ìgbésí ayé tàjọ ń gbé à ìròpé ńlá ti ń bí ìròpé ń pẹ́ ń bẹ̀ tí wọ́n náà ń wo sọ torí pé kódà àwọn àfa wọ́n kọ síra lórí pé àfàwájú bíi ní ìyàtì tọ́lá àwọn igi tó ti rún sínú. tó ti rún sínú. Eh, fractured marriage àbíká pé tó ti wà dislocated tẹ́ pé igi ẹ̀ ń wò kó so ni ṣùgbọ́n igi ti kán ó ti rún sínú ó ti já wọn ò tí ì fira wọn lẹ̀ ilé ní gbèsè àtọ́pọ̀lọpọ̀ ń gbé káwá wo sọ̀hábà yìí tánibí lọ́ọ́ balẹ̀ lẹ́jọ́ eléyìí lórí igun tọ̀dọ̀ wọn ọlọ́run inú ilé ẹnìkọ̀ọ̀kan wa àtẹ̀mí àtiwọ́ náà ọlọ́run mọ́sà àtàwà náà ṣe o ọlọ́run tún wá sí o tún wá sí o jáàjù àwọn sọ̀hábà àtànẹ́ kábàlì gbádùn ayé wa báwọn náà ti gbádùn ayé wọn tọ́run wọn sì da ọlọ́mọsà síbẹ̀ fáwọn náà. eléyìí níjọ́ tà nẹ́bí jáde nílé pé òun bùkátà gbé jáde tọ́lọ̀ báyìí ó túmọ̀ pé àwọn táwọn bẹ láwùjọ lónìí àwọn kan ò rí jẹ wọn ò rí sẹ́ gbogbo ọ̀rọ̀ fún wa wọ́n lè wádọ̀ wa ká lò pẹ̀lú wọn bẹ́ni tọ́gbà nẹ́bí lálẹ́ ti yóò sì bá wọn lò táwa náà ti ráwọn ẹ̀kọ́ yìí kọ́ ọ̀dà sí gbogbo ìgbàlẹ́ ká mọ retí pé àwọn tí ìgbà ń le mọ́lọ́ ẹ̀kọ́ wà bá wa ni nígbà tí ó sọ̀rọ̀ tó kẹ́lu mi ń bẹ́ẹ̀ ẹbí ó lè jẹ́ bàbá pẹ̀lú sọmọ ó lè jẹ́ sáya ó lè jẹ́ gbọ́sàbúrò pé kí àwa rí kọ́ jẹ́ à ṣùgbọ́n àwọn tí mo lówó lọ́kọ̀ ọba mi ọjọ́ rẹ̀ lójú ni hmm. ń bẹ́ẹ̀ nu ẹ̀dá tó jẹ́ pé kódà nu tó fi dáa jù tó jẹ́ pé ẹnu wọn ò wíwo látara pé ìyẹpẹrẹ ń bẹ́ẹ̀ ń bì tọrọ

àmọ́ sí mọ̀rọ́ kábà àmọ́ wọ́ọ̀ṣì pé ah, lágbájá ọ̀dà pé bẹ́ẹ̀nù lè kókó bí ṣe ń ṣe lẹ́nu lọ́lọ́ inú rẹ̀ odò ń ká góńgó káwá tó padà sínú ògbésí ayé ànẹ́bì lọ́dọ̀ sọ̀hábà ní. sallallahu alayhi wa sallam wa radiyallahu anhu. torí wọn tó islam òun islam torí kò síyìn kankan fún wa tí islam bá ṣe ń tẹnu mọ́ yìí kò síyìn kankan fún islam ní wa adẹniyẹ pẹrẹ látàrí báyìí kápára sọ́dọ̀ sọ̀hábà àgbà anas radiyallahu anhu iná ọ̀rọ̀ tí wọ́n gbà wá àbá ọ̀rọ̀ yìí bukhari àbá nínú sahihu muslim àwa àbá nínú tírà miskatul masabih àtàwọn sòróhù rẹ̀ anas ní abu talha ń sọ báyìí fún umu sulaim tọ́jẹ́ ìyàwó rẹ̀ a rí pé lọ́kọ̀ọ́láya lọ́kọ̀ọ́láya ó tún mọ̀ pé ta bá fẹ́ rí sí nínú ilé wa bóyá nípa akádẹ̀ fáwọn tára ní nípa àárín àwọn tó ní pọ́blẹ́mù lọ́wọ́ <laughs> inú ilé yẹn gbọ́dọ̀ jẹ́ inú ilé kan tó ṣe kíni tó gún kò ní jẹ́ pé ọlọ́rẹ lọ́kọ lọ́kọ ahun kò ṣe kò jẹ́ òǹṣe ó ṣe iná ìyàwó wọ̀yẹ́mùnà òun náà àlùmáà àbútọ́lé ń sọ fún mùsùlẹ́yìn nígbà ọwọlé lọ́sọ̀jọ́ kan ọwá ni ah torúkọ àwọn àfáwà Muhammad atabrizi sọ́hìbò almirqat almafati sẹ́rù miskat masabi àwọn ni ó dà pé nígbà ogun kan ni wọ́n ni ọwá ni òun gbọ́ laqad sami'tu sawta sallallahu alayhi wa sallam da'ifan o ní òun lọ bí gádínì ànẹ́bí mi dánilẹ́bí ń bá àwọn èèyàn sọ̀rọ̀ òun wá rí pé òun ànẹ́bí lẹ ohun dáadáa ọ̀pọ̀lọpọ̀ wa tọba lọ bí wọ́n sọ̀rọ̀ lọ́hùn níbi Islam ṣe gbé wa àtìyàn kọ́ńtà àwọn òróró rẹ̀ ń gbẹ́ ń jìnnì gidi ó ṣe ra rẹ̀ ó túmọ̀ pé sọ̀hábà àwọn olóhùn ànẹ́bí ọ̀wá gòkè dáadáa sọ fún wọn pé jẹun kánú òróró rẹ̀ rẹ́rẹ́ wá padà sílé pẹ̀lú ìbànújẹ́ pé ah, òun ohun rẹ̀ lẹ ọwọ́ ni àárífù sí i àlùjọ́à inú ohun tó ń gbọ́ yẹn òun ọ̀sẹ́fù pé ebi lọ́kọ́ sí i àìlóòkè kódà ní olùwáyà ní sọ̀háyè muslim ní olùwáyà mi tó tẹ̀lé tọ́fẹ́ jọ wọ́n ní ó rí i pé báyà nẹ́bí lọ bí kéèyàn ó sòsù ká sínú ní olùwáyà mi bí òkúta èpè ó ti á kọ̀ǹsídà rẹ̀ pé ah, kéèyàn sá gbọ́wọ́ sínú báyìí kọ́ ó ní wọ́n wá rí i pé ebi ló fa àìgòkè òun ọwọ́ ni ìwọ ìyàwó mi fa alẹ́ ìndẹ̀kà ṣe yìí mìíṣe ǹjẹ́ kẹ̀kẹ́ tí ìyẹn lè fẹnu pa jẹ́ǹbẹ̀ ńlẹ̀ ẹ̀kọ́ kìí ṣe fúnra rẹ̀ ó tún mọ̀ pé àwa náà ajẹ́pọ̀ àwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wa ni mo lọ jà tẹ́lẹ̀ ni mo wọṣọ gidi tẹ́lẹ̀ ni mo wọ ara rẹ̀ sí lọ́wọ́ wa tẹ́lẹ̀ ni mo rẹ̀ òróró lọ́wọ́ wa tẹ́lẹ̀ ọwọ́ àdẹ̀ nítorí pé ààrí mọ́kọ̀ wá mọ́ so àwọn ọmọ náà tún di pé lọ́ba sàtìkọjá ní tí mo rẹrin lọ́ba sàtìkọjá àwọn ọmọ náà sàfà ẹ̀fọ́ lọ́wọ́ wọ́n lọ ń jẹ́fọ́ yẹn rin ọmọ rẹ̀ ń lọ ilé kéwú tẹ́lẹ̀ ń lọ ilé ìwé tẹ́lẹ̀ orípo dúró wọn ò lọ mọ́ àbónikẹ́gbọ̀n ó dúró táwọn àbúrò méjì kan wọn lọ ò béèrè àjọ àwọn tí ń bà nẹ́bí lò sallallahu alaihi wasallam mm. yàrá wáyà tí ò sí àárín kọjá mọ́ bá lè yan àárín wọn mọ́ má sì tí wọ́n ń gò sí ìdí wọn mọ́ àmọ́ ọ̀pùsáàfù ara wa láti lè ran alọ́pàá wa ta ní torí pé ẹni yìí ọ wá lọ báyàwó ẹ̀ ńlé pé ta ní nǹkan ńlé tí yẹn lè fẹnu pa faqalat na'am ẹ máa báyàwó tó ní oní bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ ó ní fa akhrajat aqrasan min sa'ir ọ wá gbé àwọn bí igbá igbá yẹn gan bá tí wọ́n ti lọ níta lè fi wé ó gbé jáde bí kí ọmọ tilẹ̀ ẹjọ́ thumma akhrajat khimaran ó mú àgbàgẹ̀rẹ̀ rẹ̀ himaru èyí tá a mọ̀ dábọ̀ gàrẹ́jẹ́ gbogbo jáde bí kí wọn máa to kọmọ gbọn àwọn gbá yẹn síbẹ̀ jọ títí ó fi kóhun tí mẹ́ńbẹ̀ jọ falafatil khubsa bi ba'dihi ó ṣe bí búrẹ́dì tó ká pé mọ́sà ó ní ó fi etí aṣọ ó faṣọ dì í ó sì fóun díẹ̀ ọ̀wánilẹ́yìn wàgbà náà sàkánà ti ní rìpọ́ọ̀tù oni anas wa ni summa arsalatni ila rasulillahi sallallahu alaihi wasallam hmm. fa dha'abtu bihi anas ni abu tole awani un lo do anabi sallallahu alaihi wasallam fawajadtu rasulallahi sallallahu alaihi wasallam fil masjid pé ko lo pe anabi wa pé ka anabi wa jẹun ko so pé lo pe àwọn sahaba oni lo pe anabi wa torí pé inú ẹ̀kọ́ islam ni ẹ̀kọ́ islam kọjá on te yan ke fo polo re torí pé ẹ̀sìn yìí ẹ̀sẹ̀sìn Yorùbá nìkan kì í ṣẹ̀sìn Ìgbò kì í ṣẹ̀sìn Haúsá rìsáàlà anabi sallallahu alaihi wasallam rìsáàlà àlẹ́mì tó tó ọba òkọ fẹ́ dìfẹ́ǹdì kankan ní nǹkan tó ní í ṣe pẹ̀lú tiẹ̀ tó gbé lọ àbí tó ní í ṣe pẹ̀lú àfàrẹ kí Ìgbò náà yọ tiẹ̀ náà kó ní o túkọ̀ àdìbò ṣe kó tó àdìsí bó ṣe kó káwọ́sá ní o tú bẹ́ẹ̀ bá a la fẹ́ sọ sùlámù dà. àwọn ìyàwó fúlàní ni sọ̀kọ́ àwọn kẹ́mẹ́tọ́ tó bítùn ìgbáyà ni wọ́n fi kíra wọn. ìkùkù mbẹ. ìkùkù mbẹ. Islam ẹ̀sìn gbogbo ayé ni tọ́wọ́n pé common factor láàrin olóríire òun lẹ̀sìn Islam unifying factor òun lẹ̀sìn Islam láfíbọ̀dọ̀ fi wà very careful níbi jíjíṣẹ́ rẹ̀ níbi practice ohun tí Islam mú wa ká mọ̀ sọ the adulterated message kámọ́sọ̀ lè sálà tí wọ́n lú na'am olóhun wa lọ bá nẹ́bí oníkó wọn lọ́pàá nẹ́bí wa mọ́sálásí onífà kúmtù aléhìn òun wá gbéra àwọn lọ́bàá nẹ́bí sọ́lá sọ́rọ̀ dúró bọ́n sí dé báyìí fàkọ́lá ní rasulullah sallallahu alaihi wasallam tàbá ní ká tú àdé ìdílé gẹ̀ẹ́ ẹ̀kọ́ ti wà mẹ́lẹ́ fà kúmtù aléhìn ẹ̀kọ́ tó ti wà mẹ́lẹ́ yẹn alhamdulillah wọn ta sàfà ńlá ọlọ́run bá ti dáadáa fún wọn àwọn tó bí wa ni àwọn tó kọ́ wa ni àwọn tá gbọ́rọ̀ wọn sàǹfààní ni فقمت عليه فقال لي رسول الله صلى الله عليه وسلم ولا النبي وافهم أرسلك أبو طلحة أبو طلحة لون يوسيوا قلت نعم وني مني بيني نبي رواية لي أنا بيني قال بطعام أنجلني أموا níbo mi ó ní àlìtọ̀ àárín ṣé nítorí iṣu oúnjẹ ṣé fún oúnjẹ ló ní kọ wá pè mí wá sí qultu na'am Anas mo ní bẹ́ẹ̀ ni faqala rasulullah sallallahu alaihi wa sallam liman ma'ahu wọ́n láti bí wàá kí sáwọn tó ń bẹ pẹ̀lú ẹ̀ ó tún mọ̀ kó wọ́n kó wọ́n náà pé ọ̀nà kan ti sí o ọ̀wá wò pé wọ́n nìkan. lọ́mọdá lọ. lọ́mọdá lọ. Ah, ah. sọ̀kè àwọn tí oúnjẹ tí wọ́n nílé ọ̀pọ̀ ànábì nìkan ni wọ́n ni wọ́n pè tó jẹ́ pé inú ẹ̀kọ́ dáwà nígbà ní kọ́ńtọ́ bá pè yẹn sóde tí bẹ́ẹ̀ ní sùnà ànábì rẹ tó bá jẹ́ kó bá fẹ́ lọ kọjá ayé ìwọ tí wọ́n wù pẹ̀lú pé tọ̀ à ń bọ̀ wá bí òde ọgbọ́n wa márùn-ún là ń bọ̀ ìtúbẹ̀lú súnà bẹ́ẹ̀ kó ìfọ́ọ̀mù ẹnìyẹn pé ìwọ ló pè pé àwa márùn là ń bọ̀ wá kẹ́ni ó lè mọ̀ kalẹ̀ ẹ̀ tọ́wá ti pé ẹ̀ àti ẹ̀wá sí kẹ̀kẹ́ mo kàn ní kẹ́ bẹ́ẹ̀ náà ni ló fi jẹ́ pé tọ́ba ti gbàgbọ́ yé o lè lọ́rẹ̀ẹ́ kọfẹ́ sí ìyàwó nísìnyí tọ̀ ọ̀yá kọ̀ sọ fún ọkẹ́ rí pé wọ́n ní òní pé kí ló dé mo lẹ́ lọ́tẹ̀ sọ fún mi ó lè ní bó ṣe bá dé mọ́sọ̀ ọ̀dọ̀ tá alágbájá pé ìyàwó kọ̀ sọ fún mi toríjọ́ tí ó kúrò náà ni ó sọ fún mi nǹkan mi ń bọ̀ tí ò ní sọ fún ẹni tó sọ fún lénìí ṣùgbọ́n tí gbà bá yí ń gbà míì àwọn òfin mímu sọ pé àwọn pé bó ṣe wá ló ṣe gbà ìmọ̀ wa bẹ̀ ọdún ọlọ́pàá ànábì wa ànábì wa sọ fún kótó àpọ̀tá ànábì wa ń sọ sójú ẹ̀ ń tọ́rọ̀ yẹn kọ́ lè mọ jẹ́ ìró fún un náà pé kí ìsànẹ́bì nìkan ní ṣekínì ní ń bọ̀ wá o pé ń tànẹ́bì sọ lọ́rọ̀ ọ̀tún takò ṣùgbọ́n mọ́lẹ̀ fún pé bá ń sọ fún pé àpọ̀tá ń bọ̀ ṣùgbọ́n ń tọ́rọ̀ sí ń bọ̀. fàkọ́lá rasulullah sallallahu anẹ́sọ́ ni àdébí wa sọ fáwọn tí ń bẹ pẹ̀lú ẹ̀ tí wọ́n jọ jókòó pé kú mú gbogbo yẹn ìdíjẹ́ ìdíjẹ́ jálọ jálọ jálọ wọ́n wọ́n ní wọ́n wá jẹun wọ́n sọ fáwọn pé ìyìn lọ sí gbọ̀nsẹ̀ tó kọ̀lọ̀pọ̀ mùsùlùmí ṣe lílo nínú ó lẹ́ ẹlòmíràn mọ̀ jẹun lọ́wọ́ tó ń bá kanlẹ̀kùn yóò bò mọ́lẹ̀ tánàbí sọ pé ìmọ̀ ọ̀pọ̀ ọwọ́ níbi oúnjẹ ìmọ̀ ọjà jàjẹ pọ̀ àníbi àlùbáríkà àmọ́ sọ̀kalẹ̀ síbẹ̀ kí sì mọ̀ ọ̀pọ̀ ìfẹ́ wa ìbẹ̀nu wa láwùjọ wa tó bá gbóúnjẹ kalẹ̀ tàwájá sùtá lè jẹ́ mẹ́tí àwọn bá gbóúnjẹ wa ẹ̀yẹn kí n fẹ́ rí mi ni ẹmọ́ ti wá ẹmọ́ ti wá ọ̀sáyè nísì ó sì mọ̀ kóúnjẹ ní gbébọ̀ ó sì mọ̀ káwọn yẹn ń bẹ lọ́dọ̀ òun àbúrò gbé kalẹ̀ wọ́n làwọn ti fàájì mi lọ ni eléyìí sínú tí Islam ra wa látàrí báyìí àníbi wa sọ fún ọkọ̀ yẹ dìde fàǹtọ́lẹ̀kọ́ wàǹtọ́lẹ̀kùtù bayna aydihim àtàjì tó abàtọ́lẹ̀ ha anásìní so wọ́n wá ń lọ èmi náà ń tẹ̀lé wọn èmi ṣáájú wọn èmi tẹ̀lé wọn tàṣíjọ dé ilé àbí tọ́lá ọ̀bárùtùhù wọ́n wá sọ pé tó ànábì ti dé àti àwọn èèyàn faqala Abu Talha wọn Abu Talha wá sọ pé ya umma Sulaym qad jaa Rasulullah sallallahu alayhi wa sallam bin-nas ànábì ta aránsẹ́ ti dé o ṣùgbọ́n tó kọ́ àwọn èèyàn pẹ̀lú àwọn èèyàn wọn jọ dé wa laysa indana ma nut'imuhum ohun tá a sì fi fíìdì wọn tá a fún ọ jẹ gbogbo wọn <laughs> kò sí o ọ̀pọ̀ àmọ́ ohun tá a nílé <laughs> ọlọ́run kọ́ bá ti dáadáa fáwọn tó pé